بإذن الله

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله فخر الهدي هدي محمد صلى الله عليه وسلم الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أما بعد أمة الإسلام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم جدي في ti gẹ́bí ṣe wa òun náà ni ṣe àlàyé lórí àwọn àyátùl Qur'an ìṣe ìfọ́síwẹ́wẹ́ al-Qur'an al-Karim èyí tí a fi bẹ̀rẹ̀ ní Ramadan yìí òun náà ni Suratu Ibrahim alhamdulillah ọlọ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala ní ká yọrí ẹ̀ àmá láti ọlọ́wọ̀n ọba I'll continue ní àti ìbẹ̀rẹ̀ Al Kahf, Insha Allah Ta'ala. Lágbàrà ọlọ́run bá, a mú ayà márùn-ún bẹ̀ ní èní pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́run bá kí a bẹ̀rẹ̀ sí ka a'udhu billahi minash shaitanir rajim, Bismillahir Rahmanir Rahim. خالدين فيه أبدا ويوم ṣọ́tìlì káà síwájú ká tó wọnú ẹ̀ Allah subhanahu wa ta'ala nítọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala nínú àwọn maqasidu suratul Kahf òun ni àtàámúl ma'al fitan ìmá ọ̀nà wo lè ń fẹ́ bóò ni fìtínà ò ṣe ní gbẹ̀yàn lọ ẹ̀rí mẹ́ni àti ta amúlùm àlìtíṣẹ́n ọ̀nà owó lè yẹn fi fẹ́ bá àwọn fìtínà lò kéèsè fìtínà tẹ fìtínà ríṣiríṣiríṣiríṣi ọ̀nà owó lè yẹn fi bá lò tí fìtínà yóò ní gbẹ̀ni lọ tí yóò fi borí fìtínà tí yóò ní dẹ́dàkúdà nígbà fìtínà bígbà tí fìtínà bá lọ tán àkọ́kọ́ nìyẹn bákanáà suratul Kahf ó láwọn ọlá èyí tí ọlọ́ọ̀bà lásán àtàlá ṣe fún àtẹ́ṣà fẹ́ni tó bá ká ẹ̀rí gẹ́gbó ṣe fẹsẹ̀ múlẹ̀ nínú sọ ìbùkọ́dù nínú sọ muslim ó lẹ́ni tí ó ń ka sọ́tọ̀ ká gẹ́gbẹ̀ àgbàrá ọmọ ààzì bó ṣe gbà wá ó ń ka sọ́tùl káà nígbà tó padà rí ó padà rí díẹ̀ sújò kan tó súlé lórí lórí à ìkẹ́ ọlọ́run ọba fẹ̀kínà ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ọba ló sọ̀kalẹ̀ nígbà tí wọ́n ń ka sọ́tùl káà ọlá ń bẹ fún sọ́tùl káà débi pé anìbíwa Muhammad sallallahu alaihi gẹ́gẹ́ bí ó ṣe fẹsẹ̀ múlẹ̀ nínú musnad imam ahmed àti àwọn tírà mi gẹ́gẹ́ bí at-targhib wa at-tarhib àwọn onímọ̀ jẹ́ sọ pé hadith sahih abu dada olóògbà hadith yẹn wá iná nígbà muhammad sallallahu alaihi wasallam ló sọ báyìí pé man hafiza ashra ayat min awwal suratul kahf usna àníbi ní ẹni tí ó bá memorize tó há àyà mẹ́wàá níbẹ̀rẹ̀ suratul Kahf wọ́n sọ kó níbi aburú Dajjal Dajjal ò ní rí aburú fi ṣe ó ní ojúkọ̀nà mi tí ẹgbàwá ìtí wá gíṣítẹ́tẹ́ nínú Musnad Ahmad

tí ó fi jíjọ́ tí mọ̀sílùdà jáde sọ̀kalẹ̀ aburú kèèdí sọ̀kalẹ̀ wá sórílẹ̀ ayé kò burú jáì kọ́dà bí ti mọ̀sílùdà jáì òjíṣẹ́ ọlọ́run bá ní pé bí táburú ẹ̀ dé gbogbo àwọn anẹ́bí ọlọ́run ọba tó ti wá lọ́wọ́ ọ̀nà ẹ̀dẹ́ ti ẹni ọlọ́run fáwọn èèyàn tó bá dé stage kan aṣọ kọlọ̀ aṣọ pé àníbí ọlọ́run apẹ̀rẹ̀ yọ́ àpàrà pẹ̀rẹ̀ fún àwọn èèyàn ní ọlọ́run pẹ̀lú àwọn miracles táwọn èèyàn bá ń tọwọ́ ẹ̀rí tẹ́ táwọn èèyàn láìkì kan jẹgan ẹlùmí ó padà di ẹni tó yẹ pé yóò padà gbà fún yóò gbà gbọ́ ipò òun lọ́lọ́run gbogbo àwọn ilé yìí aburú ni tí ọlọ́run Allah subhanahu wa ta'ala tó ń sọ àwọn èèyàn tó ń jọ pé ní káwọn ànẹ́bí ọlọ́run bó máa kìlọ̀ láti eré ànẹ́bí náà gbogbo àwọn ànẹ́bí ọlọ́run bá tó ti wá àwọn òjíṣẹ́ ọlọ́run bá lókè àwọn ìjọ ń lọ nípa aburú mọ̀súdẹ̀ jẹ́ ń bọ̀ wá kí ọmọ wá sọ̀rọ̀ ọjọ́ ọlọ́run bá ṣe wá rí ẹ̀sà tí ń bẹ fún sọ́tù káà nínú ẹgbàá tó tàbí ń kà lọ fún wa yìí òun ní pé gbogbo ẹni yóò tó bá memorize àyà mẹ́wàá níbẹ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam ẹwà rẹ̀gbàwà tó wá ẹgbàwà mi wá tó tako ilé yìí yẹ́nà ń bẹ nínú musnad ti Imam Ahmad bẹ́ẹ̀ lẹ́m̀bẹ̀ nínú àwọn tíra mi gẹ́bí tàbá wo àlìjáàmì ìgbà tí ṣe kàlùbá ni ó ṣe fún àwọn onímọ̀ náà wọ́n yẹn àtàwọn ẹni yóò tó bá mẹ́wàá gbẹ̀yìn ní àyà mẹ́wàá gbẹ̀yìn a àyà mẹ́wàá àkọ́kọ́ ni kìí ṣe àyà mẹ́wàá gbẹ̀yìn èyí tó mú àyà mẹ́wàá gbẹ̀yìn wá wallahu a'lam àwọn onímọ̀ wọ́n bọ̀ afá rẹ̀ pípé kìí ṣe hadith èyí tó ní àlàáfíà ọ̀rọ̀ kẹta tá máa gbé sọ síwájú kí a tó wọ inú àti máa ṣe àlàyé suratul òun náà ni pé suratul Kahf àwọn ìgbàwà kan wá tí ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ aláwọn onímímà tó ẹ pé tí a bá gbá ọ̀nà kamú bẹ̀ wọ́n lè dọ̀ áfà rẹ̀ adẹ̀ráwọn míì tó ẹ pé wọ́n máa hà sánà rẹ̀ aláwọn míì tó máa sọ háhà tọ̀ríkù ní òun náà ni hadith tó gbà látọ̀dọ̀ Ibn Umar Ibn Umar tó ní òun gbà látọ̀dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam àwọn sàhábà nínú tó gbà wá ẹ́ láwọn ọ̀nà so ẹlùmí lè ka àwọn abala míì kó má kà ní èwo ni ìta níbi sọ pé man nur min tahti ila anani as-sama' يبيء له يوم القيامة وغفر له ما بين جمعتين يبي bí ẹ̀bá ka sọ́tọ̀ káà níjọ jùmọ́ ẹ̀rì ìmọ́lẹ̀ ọ̀tàn sí láti gẹ̀gẹ́sẹ̀ rẹ̀ báyìí dé sánmà ní eléyìí àwọn ìgbà kan sọ pé tí ó fi di tí ó mọ̀ bẹ́nù ìmọ́lẹ̀ yìí tí ó fi di jùmọ́ tí ó tẹ̀lé àwọn ìgbà kan wá pé ẹ̀rì yóò tàn fún ní níjọ gbẹ̀ndẹ̀ alìkẹyàmà

tó wà ọfà rẹ̀ tó sọ pé sọ̀ṣíhù mawqufan ibn Qayyim al-Jawziyya rahimahullahu rahmatan wasi'a kọ́lọ̀ bá kọjọ kọ́ bá kẹ́ bàbá náà náà òun náà ni pé níbẹ̀ nínú àwọn àfà tí wọ́n sàlàyé lórí pé a dọ̀ẹ́fù ni níbẹ̀ nínú àwọn àfà wọ́n gbà pé sọ̀fí ìhúmọ̀rúfọ̀ àní ó lálàáfíà àdójọ́ àníbà Muhammad sallallahu alaihi wasallam ipẹ́ ni yóò tó bá ka suratul Kahf níjọ jùmá ọlọ́run tàn ìmẹ́lẹ̀ fún yóò wà nínú mẹ́lẹ̀ tí ó fi di jùmá èyí tí ó tẹ̀lé àbí ọlọ́bà Allah subhanahu wa ta'ala yóò forí àṣìṣẹ́ rẹ̀ jìn alimuhin ìgbé ìka àwọn ọgọ̀rọ̀ nínú àwọn skọ́là nínú àwọn àwọn ni wọ́n sọ àhà rẹ̀ arínú àwọn tí ó sọ̀rọ̀ lórí àwọn sánẹ́dì kọ̀kan bẹ̀ ní ìjọ mi a máa ń káà rí as a student of knowledge ẹ̀rì òun ní pé tí a bá ṣe mọ̀júmọ́ òtòrò ọ̀nà yóò wá bákan náà ní tẹ́ẹ̀dẹ̀ complain níbi ilé yìí ni a rí pé àwọn nǹkan mí ṣe báàfù ṣẹ̀dí ọjẹ́ báàfù mọ̀ṣkámẹ̀ tọ́tútà bá nírú rẹ̀ ní alàlàkọ́ọ̀lù yóò wọ فعلم الحديث كما قيني به حسن بمجموع الطرق أبيكم أجل حسن المهم إن بلا وجود لنا مثل يقول الشيخ مثلا أدواني رحمه الله تعالى ولا عمل لك الصحيح يبقى eléyìí lálàáfíà àwọ́sàlà pé ọ̀nà tó gbà wá púpọ̀ torí náà wá student tàbádí pàtì kan ká mọ̀ pé pàtì ní wà kájábádẹ̀ rọ́kọ̀ọ̀rọ̀ kan ní àwọn ọ̀rọ̀ àwọn skọ́là kàríkọ́nà ọ̀rọ̀ míì wà a ní tó dáa jù ní pé níjọjúmọ́ ká máa lò ó pẹ̀lú tí àwọn onímọ̀ sọ pé ó lálàáfíà yìí ká máa ka sọ́tọ̀ káàf kò tí ó burú bẹ̀ ẹwà jẹ́ ká wọnú sọ́rọ̀ ọlọ́wọ́ anzala ala Allah subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ tírà yìí yíò al-Qur'an al-Karim ó bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn ọpẹ́ ó bẹ̀rẹ̀ súra yìí náà pẹ̀lú gbólóhùn ọpẹ́ ọpẹ́ ní ẹ̀rí títọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ní ṣe dáìman wa abadan awwalan wa akhiran ọlọ́wọ́ ọba ló ní bẹ̀rẹ̀ òun náà ló tún lọ pẹ́ láàrin níparí ọpẹ́ orin ilẹ̀ fún ọlọ́run ọba gbogbo ìgbà lèyàn máa ń dúpẹ́ fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òjíṣẹ́ ọlọ́run ọba sínú rẹ̀ bá dùn ma ń sọ pé alhamdulillah alladhi tatimmu bihi salihat sínú rẹ̀ bá bàjẹ́ sínú rẹ̀ òdò dáadáa nínú alhamdulillah ala kulli hal òun في الأولى والآخرة الحمد لله الذي أنزل الكتاب الحمد لله الذي أنزل عليه الكتاب ولم يجعل له عوجا ọpẹ́ orílẹ̀ ọba tó yẹ pé òun náà ló sọ tírà yìí kalẹ̀ yíò alukùránì kẹrìm ó tó lọ́pẹ́ lórí pé Allah subhanahu wa ta'ala ó ṣe ìsọ kùránì kalẹ̀ ní ìdẹ̀ra tó ga jùlọ ìdẹ̀ra tó pé ìdẹ̀ra ọrẹ̀ ìta fún òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam fáwà tí a tún tẹ̀lé àníbà Muhammad sallallahu alaihi wasallam kẹni tí ó là fún lè là kẹni tí ó sọnù kọjọ pé yóò sọnù àǹbáyé na ní tó kílẹ̀ ìgbà òdó tó kílẹ̀ sí òun lọ́rọ̀ mọ́mọ́ sí rẹ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó fọ́pẹ́ rìnlẹ̀ fún ẹ̀ lórí pé òun lòun sọ ìdẹ̀ra yìí kalẹ̀ fún ẹrú sí òun ẹrú yẹn ní ẹ̀rí nísbàtàn ila láti lè fi tó fi pàà níbi Muhammad ní ó pè ní pé ẹ̀rí òun lòun sọ kalẹ̀ anzala ala abdihi alkitab ó wá súrò yìí tíra náà pé walam yaj'al lahu iwaja Ẹ̀rí a ìdẹ̀ra tó tóbi jùlọ lélẹ́yìn tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún àwọn tó wà lórílẹ̀ ẹ̀rí nígbàtí Allah subhanahu wa ta'ala tó mú wọn jáde kúrò nínú òkùnkùn lọ sí inú mọ́lẹ̀ pẹ̀lú sọtíra yìí kalẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bó ṣe kọ́kọ́ kìtíra yìí náà níbẹ̀rẹ̀ Ibrahim nìyẹn wípé ìtókùrìjà náà sàmìnà bọ̀lùmọ́ ìdànà kó lè bá àtúkọ́ àwọn èèyàn kúrò nínú òkùnkùn oríṣiríṣi àánú tí wọ́n wá bẹ́ẹ̀ síbi ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ló tún wá sọ pé ó pẹ́rinlẹ̀ fún wọn Allah subhanahu wa ta'ala ẹ́ tó ń sọ tíra yìí kalẹ̀ fún ẹrú sí òun yíò àníbà Muhammad ọlọ́ni wà láàmì yẹ́ jẹ́ aláwò ẹríwàjá kò wá sí ẹ̀rí alébù kankan níbi tíra alébù kankan ò sí ń bẹ̀ ẹwọ tíra ti kiri tíra àwọn tíra tí wọ́n yí padà tí wọ́n tọwọ́ bọ̀ ọlọ́run ọ̀wá gbà wọn lágbèé kí wọ́n kọ́ bẹ̀ pé gbogbo àrùn ológun kẹta àwọn ọkọ̀ yìí ìyún báìbù oríṣiríṣi aburú àwọn ti kó jọ sínú eléyìí a máa rí Qur'an abẹ̀dẹ̀ ni Ọlọ́run ló fi rẹ̀ ló sọ fún rẹ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ló protect al-Qur'an òun náà ló dẹ̀ ṣe ní tíra tó pé iná ló fi á sọ pé wọ́lá mi yẹ́jẹ́ aláhú ẹwàjá Allah subhanahu wa ta'ala ó ṣe ní tíra tó pé kò sí bàjẹ́ ń bẹ àwọn oníbàjẹ́ ò rí bí tọwọ́ bọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala òun ló ṣe ní tíra dáadáa lórí àgbẹ̀kọ́ yìí mẹ́rin yóò mú jọrọ̀

ẹ́n ó tún á pè é ó tún kì tíra yìí pé kọ́ìdì mẹ́rin òun ló ṣe ní tíra tó pé tẹ́bílẹ́n mustaqimman ó ṣe ní tíra tó pé ó dóore ìbàjẹ́ wọ́ àwọn ìlè tọ́ọ̀bọ̀ gbogbo ìbàjẹ́ náà ló tún á kọ̀ nìkẹ́ dáadáa ni ó tún wá ṣe ní tíra dáadáa ó tún wá fi ń tún àwọn èèyàn ṣe lọ́lọ́bà Allah subhanahu wa ta'ala tó ápè ní pé kọ́ yìí náà yìí a ní tíra tó dóore ni níta fi sọ́rú tíra tó dá kalẹ̀ báyìí tá fi sọ́ kalẹ̀ fún rẹ̀ ànẹ́bí èyí tó yọ pé ìbàjẹ́ ò lè wọ́ níwájú ẹ̀ bá ta ìṣẹ̀rí ní pé kúwọ ànẹ́bí o lè mọ́ sí kí lọ àwọn nǹkan ìyá ọlọ́run ọba tí títí mọ́ sí ń jẹ gbogbo ẹni tó bá dánà ní ẹ̀rì kó lè bá fi kí wọ́n lọ pé àà ẹ má dánà o ọlọ́run èsẹ́ ní táà mọ́ ń yapẹ́ ànẹ́bí èsẹ́ ní táà mọ́ ń gbé ìlànà ẹ̀jù sílẹ̀ ọlọ́run bí sí kí àwọn èèyàn lọ pé ẹ mọ́ dáná ìyọ ọlọ́run ọba lè táyé lè tàbíyàmà lè fẹ́ni bá ń yapọ̀ ọlọ́run fẹ́ni bá ń ṣe ọlọ́run fẹ́ni tí bá ń kọ́ sí kún sí Al-Qur'an fẹ́ni tí ò bá ló tí ń bẹ́nu ẹ̀ fẹ́ni tí ò bá tẹ̀lú jíṣẹ́lá Muhammad sallallahu bẹ́ẹ̀ lọ́lọ́run ọba wá ń fi àdéhùn ìkẹ́rinlẹ̀ fáwọn olùgbàgbọ́ òdúgbà ni tó bá ṣiṣẹ́ rí lọ́rọ̀ sọ pé wọ̀lúwà ṣírọ̀ ni mi nínà lẹ́bí na yà àmàlú na sọ̀rẹ̀ ha Allah subhanahu wa ta'ala ó ní alkùránì yìí yóò máa wá mú ìró dùnú wá yóò máa dùn àwọn olùgbàgbọ́ òdodo nínú àwọn tó jọ pé ìgbàgbọ́ wọn ohun ilẹ̀ iṣẹ́ ọwọ́ wọn wá ń pé ìgbàgbọ́ ẹ̀mí wọn lódodo lẹ́sọ́gbọ́ àwọn zaka wọn ò fi sílẹ̀ àwẹ̀ wọ́n gbà iṣẹ́ dáadáa sáwọn ènìyàn bẹ̀rẹ̀ lórí òbí ẹbí ará ojúlùmọ̀ ọ̀rẹ́ wọ́n ṣe dáadáa sí wọn tó ìbánilò wọn sí àwọn èèyàn dá ló já sí pé wọ́n tẹ̀lé Ọlọ́run wọ́n tẹ̀lé Ànábì bẹ́ẹ̀ ni wọ́n tún ṣiṣẹ́ eré ìtọ́lọ̀ pa láṣẹ tí a mọ̀ páwọn gbẹ̀sán bẹ̀ ìtọ́lọ̀ ti sàdéhùn yà wọ́n jìnà sí iṣẹ́ eré ní wọ́n ṣe ọlọ́ni wà ìbáṣẹ́rọ̀ mu'minin وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ Ọlọ́pàá Allah subhanahu wa ta'ala, ó láwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni dáadáa yìí, ẹ́, Kùránì ń fún wọn ní ròdùnú títí à ẹ̀dí sórí ire àdọ́lọ́bà Allah subhanahu wa ta'ala kó

Kùránì wọ́n sọ pé wọ́n bashshira al-mu'minina alladhina ya'maluna الصالحات أن لهم أجرا حسنا ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أن لهم أجرا حسنا kí wọ́n ní ẹ̀san dáadáa bá yóò máa ṣe gbogbo ẹ̀san yìí Allah subhanahu wa ta'ala wá tẹ́lọ sí ìgbàmí ń bẹ bóyá ènìyàn búyàn ní nǹkan bóyá nǹkan tí ó lò níjọ́ kan ni omi lè mọ́ tó ń tí ó lò níjọ́ kan bóyá tí ó jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni omi ní bóyá tí ó máa lò fún some months àbí kó lò years ẹlòmí lè lò nǹkan ká ó ah, gbádùn ago tó fún mi ń jọ ọdún mẹ́wàá mo fi lò ah ọlọ́run aṣọ tó ẹ̀sán tá sàn àwọn òdodo unlimited ni kìí sí nǹkan tó ṣe kà kìí sí nǹkan tákòókò rẹ̀ wá ní bóyá yíẹ̀ ni àìyẹ́sì kan ní sẹ́ntúrì ní nóò ọlọ́pìlá sọ pé ibi ẹ̀sá tó wọ́n mọ̀ sanwọ́ yìí ẹ̀sá rẹ̀ ní o àmọ́ o kò ní dúró síbẹ̀ máa kì sí ìnà sí ìhì abadan máa kì sí ìnà sí ìhì abadan Allah subhanahu wa ta'ala ó ní wọ́n mọ̀ bẹ́m̀bí ẹ̀sán yìí ẹ̀sán yẹn láàfáfẹ́ àrígbà kìí ṣe ẹ̀sán tí ó lọ́wọ́ bọ́ kàn san wọ́n lẹ́ẹ̀kan náà tí wọ́n kàn kó ń bẹ́ẹ̀ àsálì jẹ́nà ni Allah subhanahu wa ta'ala ń sọ torí bó ti fi pé abadan láíláí kò ní pín ilé yóò mọ̀ bẹ fún wọn lọ gbére ni ẹ̀rì òun ni àlìjẹ́nà tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ khalidina fiha abadan tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ gbére bí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala bó ṣe sọ ní ibòmí ẹni olùfẹ́ tí gbọ́ wa ẹ jẹ́ múra sí àlámọ̀rí gbàgbọ́ gbogbo tí ó bá sọ fún wa nínú gbàgbọ́ kọ́dá káti ní ìkẹ̀kan lẹ́ni tẹ́lẹ̀ káti láwọn kankan ní àlájá tàà ń ṣe ẹ̀rí bóyá nílé ní tàbí lọ́ngì sí nínú ẹgbẹ́ ní ìtàbí lọ́ngì sí àwọn afá ní tààkí ń gbọ́rọ̀ ní ní tó gbajúmọ̀ nínú ìlú ní láwùjọ ní ó wá takò gbàgbọ́ tí ń èyí tí ń bẹ nínú súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam èyí òun làwá dúró lórí ìgbàgbọ́ tó yìí kóró àwọn olùbìlẹ̀jẹ́ nínú àwọn onírújú nínú àwọn tí ń tẹ̀ ládùn èyí tí ń ti tọwọ́ bọ̀ bá ti sàlàyé fún wa èyí ní àtẹ́rùbíyà bá ń rè nínú rẹ̀sì nínú àlámọ̀rí gbàgbọ́ nínú àlámọ̀rí ẹ̀sìn ẹjá farabalẹ̀ fún wa ṣùfàṣẹ́rẹ́ tó bá ń yọ pẹ̀lú ma àwọn ẹni síwájú dáadáa bí ẹni sálàrí sáàjì ìmìnkìtàbí wọ súnnà ọ̀rọ̀ gbàgbọ́ ẹ̀rí ẹjíká mójútó ìlànàlékùn ilé yìí ní láwùjọ wa ìgbàgbọ́ èyí tó kéré jù nínú gbàgbọ́ implement ìyẹ́fẹ́ lè má rí lò

ẹ̀dẹ̀kọ́ ìrìn wọ̀ ṣàrí àbí tí ó dùnmọ́ wá mẹ́ tó kan wá lá kágbà tó gbogbo ẹ̀ àtọ̀dọ̀ ọlọ́ọ̀bà lásán àtàlá ló ti wá ìròyìn tí ó tọ́sọ́lọ́ ìmẹ́jà fi ròyìn ẹ̀ èyí tọ́lọ́ fi ròyìn ààrẹ ẹjá dó lórí ẹ̀ àwọn ìgbàgbọ́ yẹ kí kó yè kóró torí pé pẹ̀lú ìgbàgbọ́ yìí ló fi wà jẹ́nà ẹni kan ìgbàgbọ́ ní èyàn gbọdọ̀ mójútó ẹ̀mí kan kò gbọdọ̀ kú àfẹ̀mí tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo torí pé ọlọ́run ní gbáṣẹ́ lọ́wọ́ ẹni tí gbàgbọ́ òdodo dá ẹ̀sán tọ́lọ́run aṣe fún nígbàgbọ́ ni ìjọpọ̀ ni bákan náà iṣẹ́ rí ọgbọ̀lọ́wọ́ bá gbọ́ òní ká máa iṣẹ́ rí ẹni ìbálòsọ́lọ́ ìbálò sí òjíṣẹ́ lámà Muhammad sallallahu alaihi wasallam ìbálò pẹ̀lú àwọn òbí wa pẹ̀lú àwọn ẹbí wa pẹ̀lú ìyàwó wa pẹ̀lú àwọn ọkọ wa pẹ̀lú àwọn ọmọ wa pẹ̀lú àwọn òbí wa gbogbo àwọn ìbálò yìí ẹ jẹ́ ká sọ àwọn tàbá tajà ni tàbá rajà ni ayá nǹkan lọ́wọ́ wọn ni ẹmẹ́jà bá àwọn èèyàn nú jẹ́ ẹmẹ́jẹ ká tẹ̀ àwọn sábòtí fún wa kárí pé ìfọ̀ ìpẹ́ẹ̀pẹ́ tí ó mò fi ọlọ́run labá ń bá lò ẹjíká wúlò fi ọlọ́run bá inú rí ó dùn yóò tún dùn síwá yóò tún dúpẹ́ fún wa àbẹ̀lọ́bà aláṣọ́hánà kó síwá lórí gbàgbódòdó ọlọ́bà ni máa ti fi na fi wọ́n ma bẹ́ẹ̀ lọ gbére ni a ní àyà tó tẹ̀lé ọlọ́run ni ayé alukùránì yìí wà yóò ń jọrọ lẹ́rí na kọlù takọ̀dọ̀ lọ́ọ̀hù wálẹ̀dà ẹ̀rí bákanáà alukùránì kẹrì ó tún kí àwọn èèyàn lọ kúrò àwọn owó àwọn tó yẹ pé wọ́n mú ọlọ́lọ́run bímá wọ́n mú orogún papọ̀ máa Allah subhanahu wa ta'ala alkùránì kí wọ́n lọ pé ẹjá ọkùn bẹ́ ìwà pálapàlá ní ìwà rédèrèdè ni a kì í mú orogún papọ̀ mọ́lọ́run ọlọ́run ṣe wá bímọ Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ tí ó dá ní ẹ̀rí ọlọ́bà Allah subhanahu fàyà kí òkè kó tẹ́rì àndáwò lè rahmani wà lẹ́lẹ́ Kí wọ́n sọ pé Allah subhanahu wa ta'ala bímọ. Àà gbogbo àwọn nǹkan yìí, wọ́n bẹ̀ lè torí ẹ̀ fàyà tó tó rí ẹ̀ parẹ́ nítorí pé wọ́n sọ pé Ar-Rahman ní pé ó bímọ, kí wọ́n sọ pé Allah subhanahu wa ta'ala bímọ. Allah subhanahu Tó bá bímọ bóò ní ó ṣe rí náà. Òkè

ọlọ́run ó ṣe wá bímọ àkíyè ta ní ta ní ọmọ ìjẹ́yàwó fún òkè àbóhùn ní ọmọ ìjẹ́yàwó fún yàn ẹ̀yin ló tọ́ sí kẹma bímọ ẹ̀yin ló tọ́ sí kẹma fẹ́yàwó ọba yìí ju gbogbo yẹn lọ kẹ́ fi ìròyìn wọ́n bá ń sọ pé Allah subhanahu wa ta'ala bímọ ah, ah, Allah subhanahu wa ta'ala ò lè bímọ bóò ní ó ti wá bímọ ọlọ́ni wà yóò ń Allah subhanahu wa ta'ala ọwá dá ọ̀rọ̀ yìí padà sí wọn lẹ́nu pé ìsọkúsọ lẹ sọ o máa làwọn bí i ní máa ní wájà lé àbá ihe Máa subhanahu wa ta'ala ó ní wọn ò ní màá ń pa tí wọ́n ń sọ ọlọ́run ṣe àbímà ọlọ́run ò bímà ọlọ́run ò bímà ọ̀gá jù kó bímà lọ ó jù kó bímà lọ bá ifá ọmọ ọ̀tọ́ sí ibẹ́ ilẹ̀ ń fọmọ́ ṣe fàárí pé alágbẹ́já bímá sàmẹ̀lú bímá ẹ́n mo bí iye báyìí mo bí tọ̀wọ́n mo bí léyìí ẹ̀yin lọ́tọ́ sí ẹ̀yin ni ó sọ pé alìmáàlù wal banuna zinatul hayati dunya

nítorí pé kí ni o nítorí pé ń sọ pé Allah subhanahu wa ta'ala bímá ọlọ́ni máa lahum bihi min ilmin wala li aba'ihim Allah subhanahu wa ta'ala ó ní ẹ̀rí wọn ò ní mọ̀ ń pàtí wọn sọ kò lójú wọn wọn wípé yes ó rí bẹ́ẹ̀ lóòtọ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀ ọlọ́ni kò rí bẹ́ẹ̀ ma ní òsí lọ́dọ̀ wọn wọ́n lálẹ́ àbá ihem kódà à ń bá bá wọn onímọ̀ yẹn kò sí mọ̀ yẹn lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni òsí lọ́dọ̀ wọn bá bá wọn èyí tí ọ̀rẹ́ tí wọ́n bá bí sí mẹ́sìn pé kọ́mọ sọ bá ń bí ma àwọn tó bí onímọ̀ òun gùn onímọ̀ kọ̀bá jọ pé àwọn tó bí pásítọ̀ ni kódà ń gbà wọn tó bí ma àti inú ló ti di pásítọ̀ wáyé òun gùn onímọ̀ yẹn ما لهم به من علم ولا لآبائهم ما لهم gbogbo ẹni yóò tó bá bá bí ma á ọlọ́run bá pè ní rọ́ ọlọ́run kò símọ̀ lọ́dọ̀ ẹ̀ àhájọ́ ánímà kìí sí ma ẹ́ pé àwọn ń kó wọ́n kó àwọn oríṣiríṣi ìrọ́jọ àti rújú lórí abaláṣà wọ́n tàfẹ́ fi nílẹ̀ náà ní pé yes ọlọ́run bá bímọ tó bá wù wọ́n wọ́n pé ẹni tẹ́ ń pè lọ́lọ́run wọ́n tún pè lọ́mọ ọlọ́run tó bá tún wùn gáà sọ pé òun jẹ́ náà ọmọ ọlọ́run lòun náà àwọn tí a jẹ́rú ẹgbẹ́ ọ̀dánà ẹgbẹ́ sílá káì ìrújú ni ọlọ́run ni tí wọ́n ń sọ yìí ṣe ma ẹ̀rì torí pé ń tà ń pè nímọ̀ ni ìdẹ̀rọ́pù ṣe àdà àpẹẹrẹ ọ́tìrì àwọn àdàmàwò ààrẹ kíyàn ó nípa bá nǹkan lórí bí nǹkan yẹn ṣe rí gẹ́lẹ́ àdà àpẹẹkọ́tì àdàmàwò ààrẹ lórí bí nǹkan yẹn ṣe wà gẹ́lẹ́ òní ń pè nímà ẹni ó jáde wá tí sọ pé hadithi kan o kéṣà nẹ́bì lọ sọ ọ́nì oké hadithi kéṣà nẹ́bì lọ kí ló ní tó fi jọ́pá nẹ́bì kọ́ ló à ó pé sọ àbí lẹ́yìn fatu mọ́kà òun ló gba islam ẹwùn kan kò sí olódò kan kò só ní mímọ̀ kan látànẹ́dẹ̀ ní tó sọ pé bí ọdí ma ń dọ̀ àpá àdísì yẹn kéèsà níbi lọ sọ nítorí pé sọ́ábà yẹn lè ti gbà islam subhanallah ni àwọn sọ pé ó wá jáde wọ́n sọ pé eríbi tó ń wà yí o ẹ máa tú sí àwọn sọ̀hábà wọn gbogbo àwọn sọ̀hábà gbogbo àwọn sọ̀hábà kúlù hún ọdún onídédé ni wọ́n àwọn àfún onímúsọ́là kọ́lọ̀ ọba kọjọ kó bá wa kí ni wọ́n wọ́n yìí tú wọn wò tọ́rọ̀ bá ti lálàáfíà dọ́dọ̀ wọn àwọn ẹ̀rí wọ́n gbà pé ní kí àwọn sọ̀hábà bá wí òdodo ni àmáwọn tó jọmọ kí wọn wálẹ̀ òun yọmọ túnṣẹ́ ọwọ́ wọn wò eléyìí tàbákàfàrà kò mọ́ ọ̀gá rẹ̀ kò mọ́ wọ́n wà lọ ṣe àwọn gbogbo àwọn tó wà nínú eh, sanadil

anífẹ́ anífẹ́ ànẹ́bì lódodo lóòtọ́ adẹ̀ máa lọ tàbùkù àwọn ọ̀rẹ́ ẹ̀ a máa tàbùkù àwọn ọmọ kéwẹ̀ a máa tàbùkù àwọn tí àwọn tàbùkù gan pánlé àwọn tọ́lọ̀ ń pánlé tọ́lọ̀ ní as-sabiquna al-awwalun min al-muhajirin wal-ansar ọlọ́wọ́ bá sọ àtà lọ́gbọ́ àwọn ẹni òdodo àwọn ẹni àkọ́kọ́

àwọn owó lọ́lọ́wọ́n ń bá wíbà wọn mú sọ àbá àwọn sọ àbá ní ومن يشكك الرسول من بعد ما تبين له الهدى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ọlọ́pàá lọ́sùn àwọn ọ̀tọ̀ pé ẹni bá ìlànà tó yàtọ̀ síta lánàá nẹ́bí àmàhàmà tí ó gbọ́rọ̀ sá nẹ́bí àmàhàmà sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ọ̀nà mọ̀ ti hàn sí tán ẹ̀hẹ́n ó wá rìn ìlànà tó yàtọ̀ sí ìlànà táwọn mùmí ní àná rìn bá gbáṣọ́ àti sọ pé ló wà ní wáyé ní ìlànà tàwáyé àwọn àlọ́sí ìdáyé

lé lórí tí ó sàyàfi ní látọ̀ tó gbọ́ àtàrí ẹ bú sọ àábà ni ẹwà dá orin tó wù yín ẹ̀wù àbùkù tó wù yín ẹbí wọ́ra yẹn lẹ́bí wọ àwọn sàhábà ẹ ń tàbùkù ara yín ni lópin ìgbàtẹ̀ ẹ̀bá túbá àbùkù yẹn ẹ jẹ́ dọjọ́ ọkú yín lẹ́yìn fún yẹn tó máa jẹ́ ìṣó àwọn ọmọ yóò tó máa gbọ́ ìtàn sí ah, àrọ̀bá wọn àbùkù kan wọn torí bẹ́ẹ̀ ti tàbùkù àwọn tí ọlọ́run pẹ́lẹ́ tà níbi pẹ́lẹ́ torí náà ń kọ́ àwọn tí ọlọ́run sọ pé máa làwọn ń bì ní ìmìnà ilẹ̀ òwò wà láàrí àbá ìyẹn wọ́n sọ tí ò nímọ̀ ń pẹ̀ àwọn ń sàlàyé ń pa pé torí kí ni torí pé ìdí ń jẹ́ ìmọ̀ gan ìdírọ́kù ṣe ń àádà àti ìkọ́tì ṣe ń alamọ́wọ́ àárín kéyàn ó lépa bá nǹkan lórí kí ni ó lórí bí nǹkan yẹn ṣe wà ní kèéjọ pé à nǹkan tí yìí ò nímọ̀ nǹkan ẹ̀kọ́ ma wá sọ ní tí àwọn onímọ̀ lánàá dè ní ìtìfàkùn bẹ lọ́dọ̀ wọn wípé ìdájọ́ ilé ìbò ṣe rí nìyí bí nọ́ọ̀sì nọ́ọ̀sì ló jẹ́ kí ìtìfàkọ́ wà yọ́rọ̀ kàfàrà mọ́sàlẹ́ni ìtìfáàkù wà lérí pé kíní yìí o bá níbi ṣe jẹ́ ẹjọ́ rẹ̀ ní torí pé hadith yẹn lálàáfíà lọ́dọ̀ gbogbo wọn láti rí àwọn àyíma mẹ́rẹ̀ẹ̀rin wọn dó lórí ẹ̀ láti rí gbogbo àwọn afáàtò tó wá lẹ́yìn wọn wọn dó lórí ẹ̀ hátà ìdùnmọ́ǹdé ni máàlìkì ni ṣáàfì ẹ́ àǹbáìlì ni gbogbo wọn ọ̀rọ̀ kan gbogbo wọn sọ lórí ẹ̀ níbi kàfàrà wà gbẹ́rẹ̀ ṣe ṣe òun ni bí àníbì ṣe yanjú ẹ̀yìn ọgbọ́kùn ẹrú kò lágbára rẹ̀ ẹni tó bá lọ súnmọ́ ìyàwó rẹ̀ yóò bọ́kùn ẹrú kò lágbára rẹ̀ yóò gbà rẹ̀ sí ìlera kò lágbára rẹ̀ yóò bọ́ èèyàn 60 náà èèyàn tí 60 tí yóò bọ́ ní tó ṣe yìí o kẹ́nìkan lánàá kọ́ wá jáde wá gba ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ yìí yóò ṣe wá sọ bẹ́ẹ̀ lókun ìgbà tí gbàgbọ́ bá ń bẹ fún yóò ṣe wá sọ bẹ́ẹ̀ lókun ìgbà tí ó fẹ́ bọ́ ọlọ́run ọba rẹ̀ dáadáa a gbogbo ẹni tó bá fẹ́ bọ́ ọlọ́run ọba dáadáa àníbi òní sọ̀rọ̀ kó yí padà àwọn onímọ̀ èyí sọ̀rọ̀ pẹ̀lú pé ìtìlá ká ìwọ̀n sọ fún àbífẹ́ nù wọn àwọn onímọ̀ a máa sọ̀rọ̀ nítorí pé ẹ̀rí sọ ni ẹ̀rí ni wọ́n gbára lé ẹ̀ẹ́ ọwá bà ó tún ṣe ìmọ̀ tí ọlọ́ọ̀bà bá sọ́hánà tààdà ẹ̀sìn tí ọlọ́run fi rán nígbà Muhammad wá ẹ̀sìn tó ma bá àwùjọ mu ila yawmil qiyamah bóòlẹ̀ sí implementi ẹ̀ ọgbọ̀rọ̀ nínú àwọn àfáà sọ́lá tí wọ́n ń ka ọ̀rọ̀ yìí jáde ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n rẹ́ ni tó ṣẹlẹ̀ sí rí lẹ́gbẹ̀ ìgbà tí wọ́n ti bí àwa náà sínú Islam táwa náà ti kẹ́kọ̀ọ́ ní ìfojú kẹnìkan rí fún ọlọ́dáràn kàfàrà ìwọ́lọ́ ọmọdé òní dé tó ti ń rí àwọn èèyàn tó súnmọ́ ẹrẹpẹtẹ tẹ́ẹ̀jọ́ ń dáràn kàfàrà láàrin ara yín torí pé wọ́n lè sàn pẹ̀lú pé kí wọ́n bọ́yàn 60 ìṣọ́kúsọ ní ìdọ́gbọ́n tako òdodo ní ìwámúlọmọ wẹ̀wù àbùkù kọlọ́run wọ́ fúnra rẹ̀ wọ́n wọ́ òfin wọ àwọn sọ̀hábà á ọ̀rọ̀ jákùjákù ni ọ̀rọ̀ tí wọn ò gbọdọ̀ máa bọ́mọlú àdúgbẹ̀ ni torí náà kọ́ a nípa wọlé fẹ́nibọ́dì tó bá fi èdè àbùkù tó bá fi kan àwọn sọ̀hábà àìdẹ̀símọ̀ ni tí mọ̀ bá bẹ́ńlẹ̀ ní tí èèyàn fẹ́ràn pọ̀ tayọ kọjọ pé àwọn sọ́ábà lọ́kùn máa nàka àbùkù sí àwọn tí ń sin nǹkan yìí ìfẹ́nú ni wọ́n ó ní sọ̀wọ́ nǹkan tí wọ́n fẹ́ mú nínú Islam nìkan tó bá fífọ́ wọn tó fífọ́ àti jẹ àti mú wọn kìí ṣe nǹkan tí ó lóore fáàlìúmọ̀ ó fẹ́ rí mọ́ lóòsó ni wọ́n lò ní tó fi ń kọ̀ǹdẹ́mù Muawiya nìyẹn wà lọ gbàdí ti kí ọmọ dìde dúó wá ṣùgbọ́nàlá wípé Muawiya fẹ́ ó lè ti gbà Islam ṣùgbọ́nàlá ọlọ́lá rẹpẹtẹ táàmì méjì gan sọ ń pẹ nìyí ẹ́ lẹ́yìn àálì òun ló tó jẹ́ kọlífà kọ́nà ọba kọjọ kọba akẹ́ gbogbo wọn àwọn táwọn tí wọ́n jọ lògbò tako tí wọ́n kọ̀ndẹ́mù lẹ́ni ẹnìkan wà dé lọ́pọ̀ kan òru kan ní ọwà kọ̀ndẹ̀ mọ̀ abàdẹ̀ òun nígbà yẹn àwọn èyí tẹ́yìn wá gbédé yìí mú sọ́lá tuntun ẹni èyí tí kèése mà àìmọ̀ ni torí pé kèése nǹkan tí wọ́n ń pè nímà kọkàn jẹun yóò kọkàn lọ wo ọ̀rọ̀ kan sáà ní àníbì lọ́sọ ọkọ̀ wá bá fẹ́ inú rẹ mú ọmọ á lọ kẹ́sìn sọ̀ábà yẹn ipé sọ̀ábà yẹn ọ̀ráìtì orí pé ó lè ti gbà Islam eléyìí ṣe mà èyí tí a ń pè nímọ̀ òun nìyí tí èèyàn ń mọ òdodo tí èèyàn ń lépa bá nǹkan bí nǹkan yẹn ti ṣẹlẹ̀ gangan náà Allah subhanahu wa ta'ala ó wá ń sọ fún wa ní inú ọ̀rọ̀ yìí pé gbogbo ẹni tó bá sọ pé Ọlọ́run bá bímọ ma lahum bihi min ilmin wala li aba'ihim ma lahum bihi min ilmin wala li aba'ihim na n'aka كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا Ọlọ́run ọ̀rọ̀ yìí o, léìsà eh, kò síbi kò lóṣùwọ̀n, kẹ́bùrọ̀ ti kẹ́lìnà, ọ̀rọ̀ náà burú jáì, kí ọmọ ṣúrọ̀ ọ̀rọ̀ ike ọ̀rọ̀ tó burú ní gbòrò ẹnu ni, ọ̀rọ̀ tó yẹ kí èyàn kọ́ èyàn kí sí ni ọ̀yẹ̀ tí ó yẹ kí ọmọ gbọ́ ni ẹ̀rí ọlọ́wà ní ọ̀rọ̀ tó burú ni kabura kalimatan takhruju min afwahihim ọ̀rọ̀ tí ó lẹ́rí ni o ọ̀rọ̀ tí ó lẹ́rí takhruju min afwahihim tó ọ̀rọ̀ burúkú kan gbẹnu wọn jáde lásán in yaquluna illa kadhiba wọ́n rí nǹkan kan rí àfihàn irọ́ ni irọ́ ni wọ́n pa gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ nínú islam mélòó mélòó ọ̀rọ̀ tí yẹn máa ń sọ tí máa ń sọ sínú ìyọnu ọlọ́run yóò dẹ̀ lọ fún wà jẹ́nà mélòó mélòó ọ̀rọ̀ tí yẹn máa ń sọ tí ẹ máa ń sọ sínú bínú ọlọ́run kí ní dẹ̀lọ fi wọná àwọn bára wá sọ àwọn tajọmọ̀ yánú islam tá bá fẹ́ sọ nǹkankan fẹ́ kàríkò lùlù là ń sọ o kàríkò tọ́lọ́wọ́ yọnú sí ni o ọ̀pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ ẹ̀rí lórí facebook media lẹ́ni láì sọ tá ń sọ ẹ̀ tí tọ́lọ́wọ́ bá yọnú sí là ń sọ yìí mọ́wọ́ pẹ́ nìkan kò lágbára kí mú ẹ ọlọ́wọ́ bá ń kọ́ ọba yóò ní tó fún mọ́ ẹ̀ mọ́ lérò pé Islam kò ìjọba tí ń mójútó nínú ìlú wa kò ìjọba tí ó yẹ ọlọ́wẹ́wò kódà kọ ọba gbogbo orígun mara rẹ̀ jẹ́ ìsúlù ìgbàgbọ́ rẹ̀ kọ gbogbo ẹ̀ lórí Islam gbogbo ẹ̀yẹn yẹn pátá òun ló lákọsílẹ̀ òun ló dẹ̀ lẹ́sàn ò kádẹ̀mẹ́ tí tí yẹn bá wí ire tó bá sọ rí ẹ̀sàn rí bẹ̀ fún tí ẹ bá sọ bí tó bá wí bí aburú náà ní bẹ̀ fún kọlọ̀bà bá sọ àtàlápọ̀jọ kí ó sọ wà ní ìyàpòlú na ilẹ̀ àtẹ́jìlá yọ́rọ̀ làwọn èyí ń jẹ́ nítorí nǹkan tí ń jáde lẹ́nu rẹ̀ torí pé gbogbo ẹni tẹ́ ń kọ́lẹ̀ ẹni sọ rẹ̀ ẹni ṣe rẹ̀ ẹni ṣe bí ẹni sọ bí gbogbo ẹ̀yẹn automatically ìtẹ́ ń kọ gbogbo ẹ̀kalẹ̀ gbogbo ẹ̀ lọ́lẹ́sàn látàyé àtibọ̀tán bẹ́ kọ́rọ̀ ẹ̀rọ àwọn tí bá ń ṣe aburú ni a ń bẹ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kò fi áṣúnlẹ̀ tí ó máa sọ orí tí ó máa sọ ìtọ́lọ̀bá yónú sí ọmọjá máa bẹ́mìnà tí ó máa sọ̀sọ́ kúsọ tí ó máa dẹ̀sìnrú tí ó máa wí ìtọ́lọ̀wọ̀n òwí ìtànẹ́bí òwí ìtọ́jọ́rọ̀ ọlọ́ọ̀bá tí ó máa tako ìtẹ́jọ́rọ̀ àníbi tí ó máa tako abẹ́lọ́bà Allah subhanahu gbogbo àwọn tí wọ́n ń sàtakò fódodo nílẹ̀ yorùbá àti káàkiri àgbáńláyé ọlọ́ba asámaná wọn o wọ́n wọn kú lórí ẹ o lórí pé kò sí sáfẹ́ gbà nù kí wọ́n lọ wọná tó bá jọ́ ìgbìyànjú àti kìí kò ta fẹ́ gbà ní kólóhun fi àjẹ́ wọn ọlọ́bà sàmànà àwọn náà mọ́síàwà náà lọ́nà láíláí ọ̀sọ́gbọ̀gbà wàsọ́lọ́mà ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam